وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أريكم الله با أترى لكم كرام با أترى جنجة الله با النبي صلى الله عليه وسلم أتوالي على النبي صلى الله عليه وسلم أتوالي صحابة النبي صلى الله عليه وسلم أتقبوا أولي جسف ولعبا بل لنا النبي صلى الله عليه وسلم تتدي أجبد القيامة نعم لينا أكيني كوكاوا lọ́kùnrin wa àti lóbìnrin wa ní ọmọdé àti lágbà akíwa pẹ̀lú kíkí islam tí pípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àláfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti albarka ọlọ́run ọba kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa àlàyé tí a ń bá lọ òun náà ni àlàyé nípa àgbọ́yé bídà ní àárín ahlu sunnati wal jama'a àti àwọn khawarij àgbọ́yé sunna níbàámu sí bídà níbàámu sí àkídàtú ahli sunnati wal jama'a àti ní ìbámu sí àkídàtú al-khawarij ó ní àgbéyẹ̀wò kí ni mawqifu ahli sunnati wal jama'a kí ni ibi tí àwọn ahli sunnati wal jama'a dúró sí lórí àgbọ́yé albida ǹjẹ́ àwọn ahli sunnati sọ́ngbà ìpè gbogbo bídà ló sọ̀rọ̀ ẹ̀dí àbọ̀gbà yìí pé bídá o kìí ṣe gbogbo ẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí a lè rí nínú ẹ̀ eléyìí tó yẹ pé ó sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí gẹ́gẹ́ bá a ṣe lè rí nínú ẹ̀ eléyìí tí ó sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí sọ àwọn eléyìí báyìí ó ní àwọn nǹkan tí à ń gbìyànjú láti ṣàlàyé pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó wá látinú alkitab wa sunna tó wá láti inú tírà ọlọ́run ọba títí alkur'an alkarim bákan náà tó sì wá nínú sunna anabi sallallahu alayhi wa sallam bákan náà lórí àgbóyé àwọn salaful umma so ó ní abẹ̀rẹ̀ sí máa mú wa láti ayé anabi sallallahu alayhi wa sallam tí ó fi di àsìkò tí a wà yìí naam lánàá nǹkan tí a ṣàlàyé òun náà ni ọ̀rọ̀ ìkan nínú àwọn àgbàlagbà sọ̀hábà lásìkò anabi sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí abdullahi ibn umar radiyallahu anhu àwọn ẹ̀rí tó wá láti ọ̀dọ̀ rẹ̀ àti ó ń fún wa ní àgbọ́yé wípé abdullahi ibn umar radiyallahu anhu kò fún bídá ní ìdájọ́ kan náà torí pé lásìkò abdullahi ibn umar a rí àwọn bídá tí wọ́n ṣe níṣẹ́jú abdullahi ibn umar tí abdullahi bin umar radiyallahu anhu tí ó ti pé ìkankan nínú àwọn tó ṣe bídíà yìí ní kèfèrí bal ó bá wọn lò gẹ́gẹ́ bí àti máa ń bá mùsùlùmí lò náà ni. bákan náà a sì rí lásìkò abdullahi bin umar bídíà tí wọ́n ṣe tó jẹ́ sí pé abdullahi bin umar sì fún àwọn tó ṣe bídíà yìí ó fún wọn nídàájọ́ kèfèrí. sọ gbogbo ẹ̀ náà ni a ti gbéyẹ̀wò lánàá síbi tí a ní àti bẹ̀rẹ̀ lónìí insha Allah ta'ala òun náà ni látọ̀dọ̀ àfáwà Abdullahi ibn Abbas. Naam eléyìí tí a fẹ́ mú wá látọ̀dọ̀ àfáwà Abdullahi ibn Abbas radiyallahu anhu òun náà ni nǹkan tí ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo mùsùlùmí pátá pàápàá jùlọ lọ́dọ̀ àwọn àfa mùsùlùmí ìtàkànnì tó yẹ sí pé kò pamọ́ sí àwọn olùmọ̀ nínú ẹ̀sìn ó dẹ̀ lákọọ́lẹ̀ nínú àwọn kútùbù tàríkh nínú àwọn tíra tí wọ́n kọ nípa ìtàn Islam nínú àwọn kútùbù síyar àbá ọ̀rọ̀ yìí mẹ́ bákan náà nínú àwọn kútùbù ahadith àbá ọ̀rọ̀ tí mo fẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àbá ń sọ̀rọ̀ kan tó yẹ pé ó gbajúmọ̀ kódà tá a bá wọnú àwọn tíra àkídà á bá àwọn ọ̀rọ̀ yìí ń bẹ̀ tó yẹ sí pé àwọn afá ti ṣàlàyé ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ so àwọn ọ̀rọ̀ yẹn òun náà ni ìtàn ìgbà tí àwọn kọ̀wárì lásìkò àálì tí wọ́n lọ sí àyíká tánkì ní Hawara ní Iraq. Ìtàn yìí ó lágbára débi pé kódà wọ́n ní àsìkò àpáwà Muhammad bin Abdul Wahhab tí wọ́n jẹ́ mujaddidu hadhihi umma tí wọ́n jẹ́ ìkan nínú àwọn tó yẹ sí pé wọ́n ṣe àtúnṣe àlùmọ̀ yìí lẹ́yìn tí àlùmọ̀ yìí tẹ̀rí sínú ẹbọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí anabi sallallahu alaihi wasallam ti kú tán tí àsàhábà ti kú tán táwọn tàbí ẹ̀hún tó ti kú tán ní nǹkan tí ó ti ju bí ọgọ́rùn ọdún mẹ́ta sẹ́yìn lọ báyìí sheikh muhammad abdul wahab rahimahullahu ta'ala àwọn ni wọ́n jẹ́ ẹni tó yẹ sí pé ọlọ́run ọba àlejò lálù ní sábàbí láti tún ẹ̀sìn ọlọ́run ọba ṣe lẹ́yìn tí ó ti di nǹkan tí ó bàjẹ́ máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ so wọn mama bi sheikh muhammad bin abdul wahab lórí ọ̀rọ̀ ìtàn àwọn khawarij wọn sọ fún sheikh pé abẹ kí ẹ ṣàlàyé fún wa ní ìfọ́síwẹ́wẹ́ ìtàn àwọn khawarij lásìkò ali ní àwọn àlàyé tó lálàáfíà tó dẹ̀ lẹ́rìí tí ẹ̀rí rẹ̀ sì lálàáfíà àfẹ́gbọ́ ilé báyìí látẹnu yín. so ilé báyìí ni sheikh muhammad bin abdul wahab náà kọ́ odidi tíra kan láti sọ tàwọn kọ̀wárì so ibi bẹ́ẹ̀ láti fẹ́ sàlàyé àgbọ́yé Ibn Abbas radiyallahu anhu lórí bídá àti àwọn kọ̀wárì jòkó sí ǹjẹ́ Ibn Abbas radiyallahu anhu ǹjọ́ pé àwọn kọ̀wárì jì ní kèfèrí àbí òkú wọn ní kèfèrí wàlúù sàlám tó ń ti pé Abdullahi Ibn Abbas ó gbà yí pé àwọn kọ̀wárì jì ní bídá ni wọn torí pé nínú Islam kò sẹ́ni kankan tí ó gbà wípé àwọn khawarij oníbídà ni wọ́n so yẹ bá ní di so kò sẹ́ni kankan tí ó gbà bẹ́ẹ̀ pé àwọn khawarij oníbídà ni wọ́n. naam ìgbà tí àwọn khawarij tó di wípé wàhálà ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya wàhálà ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya lọ́jọ́ sí pé. Ali àti Muawiya àwọn bẹ̀rẹ̀ ti máa jà wọ́n ń jà wọ́n jà. Àwọn Khawarij wọ̀nyí nínú àwọn tí Ali ni wọ́n. Àwọn atájọ́ Ali nínú wọn làwọn Khawarij wà. Ìgbà tó wá di pé ọwọ́ àwọn èèyàn Ali ó ti ń tẹ àwọn èèyàn Muawiya. Àwọn Muawiya àtàwọn èèyàn rẹ̀ wọ́n á pé kí láti fi lè pẹ́ aburú tí ó ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú bọ́wọ́ tí ń dùn wọ́n yẹn tó yẹ pé wọ́n ti ń pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan. sọ wá rí i pé àwọn na mushaf alukur'an àwọn na sókè àwọn wa sọ fún àwọn tí ń bá wọn jà pé ẹja dógun dúró baynana wa baynakum kitabullah láàrin wa àti nǹkan tá a dìjọ nígbàgbọ́ sí òun náà ni tíra ọlọ́run ọba ẹja lo tíra ọlọ́run ọba láti dájọ́ láti yanjú wàhálà tí ń bẹ láàrin wa yìí ẹ̀mẹ́jà lo dàmá ẹja dógun dúró. so báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n na Kùránì sókè àwọn sọ fún àwọn èèyàn áàlì tá ń bá wọn jà wípé baynana wa baynakum kitabullah ẹja lo tíra ọlọ́run ọba ti sẹ́l Kùránì Karim láti dájọ́ láàrin wa láàrin ara wa lórí wàhálà tí ń a lè rí pé ète ni wọ́n dá yìí a lè sọ fún àwọn èèyàn rẹ̀ pé istamiru fil qital ẹ tẹ̀síwájú ogun ẹ má bá wọn jà lọ torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kalimatu haqqin turida biha al-batil gbólóhùn dáadáa ni wọ́n sọ ń tó tọ́ pé ká padà sínú tírà ọlọ́wọ́ bá títí al-Qur'anul Karim àmọ́ urida biha al-batil àwọn eléyìí báyìí wọ́n kàn sásábẹ́ gbólóhùn yìí ni aburú làwọn gbà lérò kálímà dáadáa ni wọ́n sọ tọ́jú pé tẹ́ bá gbọ́ orin yóò wù pé a ah, kájá alámọ̀rí tá à ń fà lọ́rùn ara wa yìí kájá padà sínú kìtá kájá padà sínú tírà Ọlọ́run ba kálímà téèyàn gbọ́ tí yóò dùn máyà ni àmọ́ táwọn ilé gbà ládùn lábẹ́ rẹ̀ wọ́n kàn fi kálímà yìí bojú ni aburú làwọn gbà lérò lábẹ́ rẹ̀ àwọn ya àlì wa sọ fún àlì wọn ya rí pé a ah, la nuqatilu qawman yad'una ila àwọn ò lè máa jà pẹ̀lú àwọn èèyàn kan tó yẹ kí wọ́n ń wá sí ká dájọ́ pẹ̀lú tí ọlọ́run bá o so ibi táwa bá dé yìí àádógún dúró àlì àlì ní ẹwà bógun lọ àwọn láwọn òdógún dúró ni bàtà àlì tí wọ́n rí i pé ẹ̀mí àwọn èèyàn ń ti dúró lórí báwọn òdógún dúró ni àlì wa ni ọ̀dà kò sí wàhálà ẹ̀já dógun dúró ìgbà tí wọ́n á dúró wọ́n á pé ọ̀dà ọ̀nà wo la fẹ́ gbà láti yanjú wàhálà yìí pẹ̀lú kìtàbà àti sunna tẹ ní tẹ̀pẹ̀ ìgbà yẹn náà wá yan abu musa al-ash'ari àti abdullahi ibn amr ibn al-as radiyallahu anhuma wọ́n yan àwọn méjèèjì ẹnìkan látọ̀dọ̀ àwọn ali ẹnìkan látọ̀dọ̀ àwọn muawiya abu musa al-ash'ari látọ̀dọ̀ àwọn ali abdullahi ibn amr ibn al-as látọ̀dọ̀ àwọn muawiya wọ́n ní ẹ̀yin méjèèjì olùmọ̀ ní ẹ̀yin méjèèjì yìí ẹ lọ jòkó láti yanjú wàhálà tí ń bẹ láàrin àwa méjèèjì wọ̀nyí ṣẹ̀yìn láyàn láti láti ṣàtúnṣe pẹ̀lú tíra ọlọ́run ọba pàtó kó lùmọ̀ lẹ́yìn náà tí wọ́n á yan àwọn méjèèjì ibi táwọn kọ̀wárì ti jáde ni ibi tí wàhálà àwọn kọ̀wárì ti bẹ̀rẹ̀ nìyẹn ibi tí wọ́n ti kọ́kọ́ jáde lójoojúmọ́ nìyẹn pé ah wọ́n máa sọ fún Ali pé a ah, èwo lẹfẹ dánwò yìí ẹfẹ máa hakama rijal ẹfẹ máa gbé ìdájọ́ lé àwọn èèyàn lọ́wọ́ ẹ ìdí nìlá nínú ẹ̀sìn Ọlọ́run ọba ẹfẹ máa fi àwọn èèyàn ṣe adájọ́ nínú ẹ̀sìn Ọlọ́run ọba ẹfẹ máa gbé ìdájọ́ lé àwọn èèyàn lọ́wọ́ so Ali wa sọ fún wọn Ali wa bá wọn sọ̀rọ̀ wípé a ah, ọ̀rọ̀ yóò rí báyìí ọlọ́run bá lékelá fún wa ní ó fún wa ní ìyọ̀ǹda tí wàhálà bá ń ṣẹlẹ̀ àbí nǹkan báyìí bá rí báyìí ká fún àkágbé ìdájọ́ lé àwọn kan lọ́wọ́ kán dájọ́ pẹ̀lú tí ọlọ́run bá àríwá ṣàlàyé fún wọn nípa wípé ọlọ́run bá lékelá ṣàlàyé nípa ẹni tó bá pa ẹni tó bá jẹjẹ ní àsìkò hajj tí ọlọ́run bá lékelá ti kéwàá pé la taqtulu sayda wa antum shurum ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jẹ ọdẹ nígbà tẹ́ bá nígbà wọ́n máa ń kọjá dàhù ọlọ́run ní ẹni tó bá wá jẹjẹ nínú yín fàjàzá òhu mísìlámà pátàl ẹ̀sán tá a sa òun náà ní irú ọjọ́ tó bá jẹ yahkum bihi zawa adlin minkum ọlọ́run àwọn tí ó wá ṣe ìdájọ́ yẹn òun náà ní àwọn sábà jẹ́ onídéédé láàrin àwọn náà ní ó ṣe ìdájọ́ lórí nǹkan yẹn tùwálì ní ẹ̀rí pé nídìí ọ̀rọ̀ pé yẹn jẹ ọdẹ ní àsìkò hajj ọlọ́run bá nígbà láfi ìdájọ́ lé àwọn èèyàn lọ́wọ́ pé àwọn ni ká ṣe ìdájọ́ lórí ẹrú ẹni bẹ́ẹ̀. náà alì ní bákan náà tí ọkọ àtìyàwó bá ń jà ọlọ́run bá nígbà sọ pé fàbàáfù hakaman min ahlihi wa hakaman min ahliha èyí yurida islaha yuwaffiqillahu baynahuma ọlọ́run bá ní tí àwọn ọkọ àtìyàwó tábà ń jà tàbá gbọ́ra wọn yé ẹgbẹ́ ẹnìkan dìde nínú nínú mọ̀lẹ́bí ọkọ ẹnìkan dìde nínú mọ̀lẹ́bí ìyàwó tí wọ́n jẹ́ ni tí ó nílàka ìdada kí àwọn méjèèjì kí wọ́n dìjọ jòkó káporíkorí káfikùn lukùn láti parí àwọ̀ tí ń bẹ láàrin ọkọ àtìyàwó yìí táwọn méjèèjì bá lánìyàn dáadáa pé kí nǹkan yẹn parí tán bá lánìyàn kí wọ́n fẹ́ kó parí tẹ́jì iṣẹ́ tọ́ ọlọ́run bó fi wọ́n ti kòǹgẹ́ láti di kan rí ọ̀rọ̀ yẹn parí. àìlì ni mo fọlọ́ ọba bẹ̀yìn ṣé ká fi èèyàn ṣe adájọ́ ọ̀pá dẹ́dẹ́ ní hajj àti ọ̀rọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ṣóun ló ní agbára jù ni àbí wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí méjì tó di pé mẹ́mi lọ ṣe nígbà tó bá yẹ pé lórí ọ̀rọ̀ pa àdẹ̀dẹ̀ lásán àdẹ̀dẹ̀ ọlọ́run bá lè kẹ́lá fìyàn sádájọ́ nígbà tó bá yẹ pé lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ọlọ́run bá báwo lẹ ti wá rò pé wàhálà tí bá ń jẹ láàrin mùsùlùmí méjì tó di pé ńlá tiẹ̀ mí lọ síbẹ̀ ní ti àti gẹ́gẹ́ bí sùn tí tó ti wà ńlẹ̀ síbẹ̀ ní ti pé káyọ̀ méjì láti yẹyẹ àlámọ̀rí tó ti báyìí àwọn kọ̀wárì wọn gbọ́ nǹkan tí wọ́n ní torí ẹ̀ wọ́n ní àwọn ò ní gbà. Adé àti Muawiya tí wọ́n yan ẹnìkankan láàrin àwọn méjèèjì láti gbé ìdájọ́ yìí lọ́wọ́. Wọ́n ní wàá fi táálí àìlì ti di kèfèrí nìyẹn. Torí pé in al-hukmu illa lillah. Kò sí ìdájọ́ lọ́wọ́ ẹnìkankan àyàfi lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ọlọ́run Ọba nìkan ló ní ẹ̀tọ́ láti máa ṣe ìdájọ́. Sùwọ́n wá gbé ìdájọ́ léèyàn lọ́wọ́. Gbogbo bí àìlì ṣe ṣàlàyé tó, bí àìlì ṣe mẹ́rin wá fún wọn tó, àwọn eléyìí náà dúndùn pàwọn náà lẹ́rìí táwọn fi ń takò ni wọ́n dúró ló pé àwọn ò lè tẹ̀lé àgbọ̀yé àlì àwọn ò lè tẹ̀lé ìkàtí nǹkan yẹn àyà ìgbòrò yìí fẹ́ẹ́ ṣe in al-hukmu illa lillah síra nìsín so bóòlù yìí fẹ́ẹ́ ṣe àyà yẹn wọ́n yarí má àlì lọ́wọ́ náà ìgbà tí wọ́n yarí ọwọ́ di pé wọ́n á bẹ̀rẹ̀ sí máa fún àlì ní problem tí àlì bá ń ṣe khutba lọ́wọ́ báyìí nínú mọ́sálásí ẹnìkan lè dìde náà wá yóò kàn máa pariwo ni yóò kàn máa interrupt ni ìgbà míì ẹ̀ méjì dìde á wá ń kìlọ̀ fún wọn on several occasions nǹkan tẹ́ ń ṣe yìí tẹ́bá tún ṣe nǹkan tẹ́ ń ṣe tẹ́bá tún ṣe so wọ́n sábẹ̀rẹ̀ sí máa ṣàìlẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe oríṣiríṣi àwọn àbúrúkú bẹ́ẹ̀ ni Ali ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Ali ń ta wọn gbọ́ àwọn àsìkò táwọn sọ yìí wọn gbọ́. débi pé wọ́n padà wá bá dójú ẹ̀ pé Ali padà lé wọn jáde kó nu mọ́ṣáláṣí àwọn tí wọ́n rí báyìí gbàtí àìlì ilé wọn jáde kónú mọ́sálásí àìlì jókòó yẹn pé tẹ ẹ bá padà lórí àwọn ṣe títẹ̀ ń ṣe yìí ẹ padà wọnú mọ́sálásí padà. sòwò báyìí ìgbà tó yá tí ó di pé àìlì tó ti ní internal problem ó ti ní wàhálà nínú nínú ilé láàrin àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ tájọ jẹ́ ara kan náà àwọn mọ̀háríyà àwọn tó dìde ogun padà. sẹ́ńpé àìlì ti ní internal problem. àwọn mọ̀hárí àti olùyẹ̀dù padà àrí wọn sọ fún wọn pé ṣé mo sọ fún yíjọ yẹn lọ́hùn wípé gbólóhùn táwọn eléyìí ń wí yìí èmi mọ̀ mọ̀ yìí pé wọ́n sá sábẹ́ aburú kan ni wọ́n gbé pamọ́ sábẹ́ gbólóhùn náà sọ bẹ̀rẹ̀ sí máa fèsì àwọn padà wọ́n ń jà lọ wọ́n bá lọ bẹ́ẹ̀ làwọn àwọn ti withdraw wọ́n tẹ̀lé wọ́n ń sọ pé náà ti di àti àti muhari làwọn méjèèjì so bí Ali ti ń bá wọn bẹ́ẹ̀ ni ń bá wọn eléyìí sọ̀rọ̀ ó ní kàtí mo fẹ́ lò tí mo fi mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí wá báyìí àmọ́ ńgbà tó yá àwọn èèyàn wọ̀nyí àwọn àwọn kọ̀wárìjì wọ́n kúrò ní wọ́n kúrò ní kúfà wọ́n lọ dá dúdú síbi kan ìgbà tó lọ dá dúdú síbi báyìí. wọ́n ránṣẹ́ sí àìlì pé àwọn bọ̀ wá bá àìlì jà àwọn bọ̀ wá kógun jà àìlì àìlì jẹ́ ń fèsì àwọn ọmọ àríyá lọ́wọ́ àwọn ń bọ̀ gbogbo gbà yìí àìlì ò dákẹ́ lórí wọn àìlì ń bá wọn sọ̀rọ̀ ń bá wọn sọ̀rọ̀ àìlì ń pè wọ́n pé ní tí mo wí fún yín lásìkò yẹn náà rè mo sọ ẹ má ká ni gbé aburú ká dá ogun dúró ipa máa bá àwọn èèyàn tó yẹ tó ń tu mọ̀dá ogun dúró nítorí ẹ agbẹ́yìn àdìde ẹ̀pẹ̀ méjì ìdòrí ogun ló tún ti bẹ̀rẹ̀ padà yìí ẹ máa bọ̀ ẹ máa wá ali sọ fún wa báyìí pé ẹ máa bọ̀ ẹja kọ̀ntínú kìíní wọn ní láéláé wọn làwọn ò lè kọ̀ntínú mọ́ níwọ̀ kẹfẹ́rì àti wá àti muhawiya kẹfẹ́rì lẹ́yìn méjèèjì ali wá gbọ́n ẹ̀jú wọn lórí títí fa wallahi wọn dáhùn tó ń ti báyìí ali ọba wọn jàfa wallahi ali ọba wọn jà ali ọ̀pá wọn ali kan bá wọn sọ̀rọ̀ náà ni torí pé ali dìgbà pé mùsùlùmí ni wọ́n gbogbo gbogbo gbogbo àsìkò yìí ali dìgbà pé mùsùlùmí ni wọ́n títí títí. naam ìgbà tó wá yá wọ́n wá lọ sí àyè kàtà ń pè ní harurọ̀ ìgbà tó wá dé àyè kàtà ní harurọ̀ yìí ibi tọrọ wá wà gan lélẹ́yìí. ọwọ́ àdìjọ́ kan wá fẹ́ kírun zuhur. naam. Ibn Abbas wá ń sọ fún Ali pé ìrẹ́ Ali ní sùúrù jẹ́ ká jẹ́ kí ọjọ́ tutù náà ká tó kírun zuhur má jẹ́ ká kí lásìkò tí òórùn mú gangan tí gbogbo nǹkan gbóná yìí ó ní adẹ́rí bí sọlá ìrẹ́ Ali jẹ́ kọjọ́ tutù díẹ̀ jẹ́ kí ojú ọjọ́ tutù díẹ̀ ká tó kírun torí pé òun fẹ́ lọ bá àwọn kọ̀wárìjì níbi tán wà òun fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ Ali wá a lè wá tẹ̀lé nǹkan tí abdullahi ibn abbas sọ a lè sọ fún abdullahi ibn abbas kọ́lọ́ wọn sọ̀rọ̀. náà ẹ̀rí pé kí àwọn kọ̀wárì kẹ́tọ́ lọ síbi kẹ́tọ́ lọ sí àrùrọ̀ wọ́n ti jáde kú lẹ́yìn àlì. wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ aburú wọn a lè ti ń ṣàlàyé nípa wọn fún àwọn èèyàn nígbà tí wọ́n gbọ́ àìlì fi ń sàlàyé nípa àwọn fáwọn èèyàn gbóògbà yẹ àwọn ọ̀wárì ti jáde wọ́n ti kojú hàn wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ àfíìdà wọn àìlì dẹ̀ ti mọ̀ àwọn sọ̀hábà ti mọ̀ wọn wọ́n ti bẹ̀rẹ̀ bídá àwọn gbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí pé àìlì ní kézòrí wọ́n ti bẹ̀rẹ̀ sí pé mọ̀háwíà ní kézòrí wọ́n ti kóra wọn jọ sójú kan àwọn tó ń jọra wọn gbóògbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ Haroro tó fẹ́ lọ náà kọ́ṣà wọn jama kí Abdullahi ibn Abbas ń ṣe máa anna wípé àwọn yìí Haroro wọ́n ti kóra wọn jọ síbẹ̀ tọ́jẹ́ sí pé àti ibẹ̀ náà ti fẹ́ wá láti máa wá lọ́ọ̀sì attack láti máa wá dájú ìjàpọ̀ áìlì àtàwọn yòókù wọ́n ti kóra wọn jọ sáàyè yẹn wọ́n ti bẹ̀rẹ̀ fitna wọn gbogbo àwọn sọ̀hábà rẹ̀ ti mọ̀ wọn abdullahi ibn abbas wá sọ fún abdullahi wá sọ fún áìlì pé òun fẹ́ lọ nákọ́ṣà wọn òun fẹ́ lọ debate pẹ̀lú wọn ìgbà tí abdullahi ibn abbas débẹ̀ jama'a kí ló ṣe wallahi ó sálámà sí wọn ni abdullahi bin abbas ó sálámà sáwọn kọ̀wárì ní àwòrán tó ń ti pé wọ́n ti jáde wọ́n ti kóra wọn jọ wọ́n ti wà láàyè yìí nítọ́fà tí mo fi mẹ́lẹ̀ wá tí mo fi mú ìtàn yẹn wá láti ìpìlẹ̀ mo lè ṣàlàyé ẹ̀ òun ni pé ọkùnrin yìí tó bá fẹ́ da ọ̀rọ̀ yìí márùn yẹn lójú pé wàá ní ẹ ìgbà yẹn àwọn kọ̀wárì jò tí jáde ìgbà yẹn ni torí àwọn ẹ̀rí tó wà lábẹ́ ọ̀rọ̀ yìí pọ̀ gan nínú ẹ̀ ni pé ẹ rí i pé àtẹ̀yìn lè bá oníbídà ṣe nìkọ́ṣ nítorí pé Abdullahi ibn Abbas ó sọ fún Ali pé òun fẹ́ lọ ṣe nìkọ́ṣ pẹ̀lú àwọn tani o pẹ̀lú àwọn kọ̀wárì sotaba tó wá sàlàyé fún pé ìyẹn lè bó bídà ṣe nìkọ́ṣ ṣe bá Abdullahi ibn Abbas lè bó bá àwọn kọ̀wárì ṣe nìkọ́ṣ yóò ní ẹ̀rọ yẹn àwọn kọ̀wárì yóò ti jáde ńlá yẹn wọn ti jáde náà kóra wọn jọ sí Harura kó nígbà tí wọ́n ti jáde kí ló sábà jùlọ ìbùnà àbá sílò ná kọ́ṣà wọn tó bá yẹ pé wọ́n ti jáde ni kí ló fẹ́ẹ́ ná kọ́ṣà wọn lórí tó bá yẹ kó wà pẹ̀lú wọn tó bá yẹ kó wà pẹ̀lú àwọn sọ̀hábà kí ló fẹ́ẹ́ dìbéètì lé wọn lórí. àwọn nǹkan mẹ́ta àwọn allegations mẹ́ta ni wọ́n lẹ́bù ègèsì àlì àwọn ẹ̀sùn mẹ́ta náà ti kan àlì kẹrìbà tó ń gbà yẹn wọ́n ti jáde dáadáa kódà wọ́n ti wà ní àrùrọ̀ tọ́fin pé wọ́n ní àrùríyà nìyẹn àwọn tí wọ́n lọ kóra wọn jọ sí àyè kan tẹ́ ní àrùrọ̀ ní Iraq lọ́fẹ́ ń pa àwọn Khawarij ní Haruriya ìgbà tí Abdullahi ibn Abbas débẹ̀ Abdullahi ibn Abbas sálámà sí wọn àwọn náà dẹ̀ dáhùn sálámà jẹ̀mọ́ àti wáyé bá Abdullahi ibn Abbas bá rí wọn ní ìrì kèfèrí ni sábdùlá ibn Abbas sálámà sáwọn kèfèrí a ti mọ̀ pé èèwọ̀ ni nínú Islam ẹ gbọ́dọ̀ sálámà sí kèfèrí sera ní èèyàn gbọ́dọ̀ sálámà sí kèfèrí so Abdullahi ibn Abbas ò wọn ní ìrì kò pè wọ́n ní kèfèrí tó ti pé àwọn wọ̀nyí ti jáde wọ́n ti fi àkídà wọn hàn kódà wọ́n ti kóra wọn jọ wọ́n ti separate ara wọn kúrò láàrin àwọn sọ̀hábà wọ́n ti kóra wọn jọ ló fi jẹ́ nígbà tí Abdullahi ibn Abbas débẹ̀ tó sálámọ̀ sí wọn tán nígbà tí Abdullahi ibn Abbas bẹ̀rẹ̀ ọ Abdullahi ibn Abbas ló ń fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn àwọn bá pín sí méjì lórí ọ̀rọ̀ pé ṣé káwọn bá Abdullahi ibn Abbas àwọn bá ọlọ́run bá lè gẹ́rẹ́ sí ìròyìn àwọn kòrè ìsinú alukur'an pé qawmun khasimun pé ìjọ kan ni wọ́n fẹ́ wọ́n fẹ́ràn yẹn jíjà wọ́n ti máa sórí kunkun lórí tábà dó lórí kò sí bẹ́ẹ̀ ṣe lè sàlàyé fún wọn tó wọ́n máa jiyàn náà ni wọ́n nígbà. a àwọn kan ní irọ́ o a bá ti nìkan ṣe o ebi ló rẹ̀ sí la fẹ́ sọ ọkọ̀ kó sí méjì náà kẹ́lẹ́ bá a mọ̀ pé ńgbà yẹn wọ́n ti dára wọn yà sọ́tọ̀. náà ìgbà tó wá fẹ́ bẹ̀rẹ̀ Abdullahi bin Abbas wọn sọ fún ọ mada tanqimuna ali kí ni nǹkan tí ẹ̀ ń bá ali jà sí yan wọ́n láwọn nǹkan mẹ́ta náà ni abdullahi bin abbas ni tẹ́tẹ́ bá ka mẹ́tẹ̀ẹ̀ta yìí tí mo rẹ̀ ṣàlàyé fún yín tí mo fún yín lẹ́rìí nínú kìtàbà àti súnà tẹ́ ẹ ṣe tán láti ṣẹ́rí lórí àìn lórí nǹkan tẹ́ ń ṣe yìí ẹ dákun orí kí ni ó fẹ́ kán ṣẹ́rí kúrò lórí ẹ̀ tó bá yẹ kó wọ́n ti jáde tó bá yẹ pé ńgbà yẹn àwọn kọ̀wárì yòó tí ì jáde kí ni Abdullahi bin Abbas sọ pé tí wọ́n tẹ̀rí kúrò lórí ẹ̀ tí wọ́n padà sí ibi súnà sí kílótó kílótó fi sọ bẹ́ẹ̀ fún wa tó bá yẹ pé ńgbà yẹn wọ́n ti jáde tó bá ní à tó bá ti lè ṣàlàyé fún wa o tó tẹ̀lé mẹ́rin wá fún wa a ti tán láti fi nǹkan yẹn lẹ̀ wọ́n ṣàlàyé alákọ̀ọ́kọ́ kí kílẹ̀ ń bá jà sí wọ́n ní hakama rijala fi dinillah alákọ̀ọ́kọ́ pọ́blẹ́mù pẹ̀lú wa tàbí ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ni pé ó fi àwọn èèyàn sí adájọ́ nínú ẹ̀sìn ọlọ́run ọba táyà ọlọ́run ọba lè jáde kó wáyé pé inil hukmu illa lillah wọ́n ní alákọ̀ọ́kọ́ pọ́blẹ́mù wa pẹ̀lú Ali yẹn Abdullahi bin Abbas ni mo ti gbọ́ kílẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nígbà tí òun àti Muawiya nígbà tó yẹ kó ní àwọn tọ̀hún ní àwọn òtí ìgbà ní amirul mu'minin ó dìgbà tí ọba tó wá àwọn tó Usman wọ́n nígbà tó wọ́n fẹ́ kọ àkọọ́lẹ̀ láàrin wọn Ali pa amirul mu'minin rẹ̀ kó omi okọ rẹ̀ pé pé àwọn Muawiya ọ̀gbà bẹ́ẹ̀ kí tí ó fi ṣe nǹkan tí wọ́n gbé kalẹ̀ fún naam wọ́n ní wọ́n parẹ́ wọ́n ní ajẹ́ pé tí Ali ọba ti lè jẹ́ amirul mu'minin fahuwa amirul kafirin amirul kafirin ni ọmọ jẹ́ ó ṣe lè pa ọkọ rẹ̀ kó ń jí níbi jẹ́ amirul mumini bó ṣe pa ọkọ rẹ̀ ń ó ti di amirul kafiri nìyẹn abdullahi bin abbas ni ó déjì ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ wọn lẹ́lẹ́ẹ̀kẹta ni pé nígbà tí ó bá wọn Muawiya jà kò kó àwọn ìyàwó wọn lẹ́rú kò kó àwọn ọmọ wọn lẹ́rú kò sì kó dúkìá wọn bí yẹ kó kó dúkìá wọn kó kó àwọn òun náà lórí wọn sí ní bá wọn jà lórí kí ló lé tí ń bá wọn jà tó bá yẹ kéde kèfèrí kọ̀ ẹ́ kọ́ bá wọn jà tó bá yẹ tó bá sì jẹ́ kórí wọn níbi kèfèrí kí ló lé tí òkú nǹkan nǹkan nǹkan ogun wọn kí ló tí òkú wọn ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni. ìgbà tí Abdullahi ibn Abbas wọn kọ́ sàlàyé fún wọn náà ó ní kí n tó kọ́kọ́ sàlàyé fún yín o kẹ́lẹ́ bá mọ̀ pé orí àánú lẹ́wà lẹ́yìn kọ̀wárì yìí kẹ́lẹ́ bá wọn fẹ́ ní àánú ní ẹ kọ́ wo ara yín látòrí ẹni alákọ̀ọ́kọ́ yín tó fi dórí ẹni ìgbẹ̀yìn inú yín ǹjẹ́ rí sọ̀hábì kan lára yín tí sọ̀hábà nẹ́bì kan mẹ́nu yín báyìí ó ní ẹ́rì pé kò sí sọ̀hábà nẹ́bì kankan láàrin yín àìsí sọ̀hábà nẹ́bì kankan láàrin yín ó yẹ kí ẹ ti mọ̀ kórí àná lẹ́wà tó bá yẹ kórí òdodo lẹ́wà ni á rí sọ̀hábà nẹ́bì kan tó pẹ̀lú yín nígbà tí ó ti wá yẹ kí orí àná lẹ́wà ló fi jẹ́ pé kò sẹ́ni kankan náà sọ̀hábà nẹ́bì tó kún yín tí ẹ bá ti wá lé lẹ́ni kankan náà sọ̀hábà nẹ́bì tó wá lè sọ̀pọ̀tì ẹ̀dùnmọ̀pẹ́sì tẹ́ǹtì yẹn ẹ̀sìn tí ò wá látọ̀dà nẹ́bì sallallahu alaihi wasallam so abdullahi bin abbas ọwọ́ aná kọ́ṣà wọn ọwọ́ bá ṣe debate nígbà tí abdullahi bin abbas yóò parí debate pẹ̀lú wọn lórí ẹyọ kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ sí máa mú pọ́ǹtì ẹyọ kọ̀ọ̀kan pọ́ǹtì yẹn alákọ̀ọ́kọ́ ẹ̀rí rẹ̀ nu kìtàbà àti sunna ó sàlàyé ẹ̀kún wọn ní wọ́n fi ẹ́ tó bá ti parí àlàyé yóò ní tẹ́ gbà wọ́n làwọn gbà. pọ́ǹtì ẹlẹ́kejì abdullahi bin abbas tó mọ ó tún sàlàyé ó tún sàlàyé ó tún sàlàyé ó tún sàlàyé ó ní tẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n tún láwọn gbà ó ní pọ́ǹtì méjì ó tún mẹ́lẹ̀ kẹta nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí tẹ́ sọ báyìí báyìí báyìí báyìí lẹ̀rí sọ wá nínú kìtàbà àti súnà ó tún fún wọn lẹ́rìí tẹ́ ẹ gbà ọláwọn gbà lẹ́sẹ̀kẹsẹ̀ two thousand nínú wọn lọ́rọ̀ já two thousand nínú wọn òun ni ni Abdullahi ibn Abbas yìí mú kú mbẹ àwọn yòókù yarí wọn làwọn ò ní gbọ́ tó bá jẹ́ sí pé wọn àti ìdí kọ̀wárì jẹ́ ńgbà yẹn tó bá jẹ́ sí pé wọn àti ìjáde ńgbà yẹn kí làwọn two thousand kí ní ọ̀rọ̀ já níbo làwọn two thousand ti rọ̀ já níbo làwọn two thousand níbo ni wọ́n ti repent kí náà túbá lórí ẹ̀ so eléyìí báyìí òun lọ́pàá ló fi jẹ́ sí pé ẹ̀rí wa ń bẹ̀ wípé Abdullahi ibn Abbas kò rí àwọn kọ̀wárì tí kébìrì kódà ń gbàtà Abdullahi ibn Abbas débẹ̀ ó ní kódà òun ti ń rí àwọn èèyàn láyé òun ò tí ì léyìn àkọ́kọ́ ní ìbára tó àwọn eléyìí ó nítorí pé ńgbà tó òun débẹ̀ kódà òun bá wọn tó ń sùn lọ́wọ́ ni wọ́n ń sọ ọ̀ ìlú ńlá lọ́wọ́ ni ó nígbà tí wọ́n jí báyìí ó ní tẹ́bá rí ojú wọn ṣe rí látara túlù gígò ìmọ̀-ẹjí lóru wọn Abdullahi bin Abbas wá ròyìn wọn pẹ̀lú ibi tó ti lálàṣedé látara kíkọ ìbádà ṣé bá níbi tó Abdullahi bin Abbas ròyìn wọn pé wọ́n rí báyìí wọ́n rí báyìí wọ́n rí báyìí ní àwọn ìdààmú àti àwọn wàhálà tó ti bá wọn látara wípé wọ́n sinmi fún ìbádà lásìkò kankan ṣé bá níbi tó lè báyìí ẹ̀rí wa ń bẹ̀ wípé Abdullahi bin Abbas radiyallahu anhu òun náà wà lára àwọn tó jẹ́ sí pé kò gbà yí pé bídà àwọn Khawarij o bídà tó gbìyànjú jáde kó Islam ni. tó bá pé Abdullahi Abbas tó bá jẹ́ náà bá wà lórí àgbọ́yé pé gbogbo bídà ni kúfùrù ni Abdullahi Abbas kò bá gbà yí pé bídà Khawarij tó jẹ́ bídà alákọ̀ọ́kọ́ tó tẹ̀lé nínú al-umma Annabi àmọ́ tó ń ti pé ọmọ kó ní bídà ni wọn ó sì ná kọ́ṣà wọn abdullahi ibn abbas gbẹdájọ kẹfìrí lé wọn lórí kódà àwọn tí ó rọjá nínú wọn abdullahi ibn abbas gbẹdájọ kẹfìrí lé wọn lórí torí pé lẹ́yìn àwọn tí ó padà rọjá yẹn náà alíò tó pa wọn o alíò tó bá wọn jà o abdullahi ibn abbas ní òsì kò bá wọn jà kò bá wọn wọn kà fún wọn lẹ síbẹ̀ ìgbà wo ló tó bẹ̀rẹ̀ sí máa bá wọn jà nígbà tí wọ́n pa abdullahi ibn khabbab ìgbà tí wọ́n pa abdullahi ibn khabbab ìgbà wọn tó bẹ̀rẹ̀ sí máa bá wọn jà ìgbà ó dẹni abdullahi ibn khabbab ń lọ àwọn khawarij wá pàdé ẹ̀ lọ́nà abdullahi ibn khabbab òun àti ìyàwó rẹ̀ wọ́n wà lórí nǹkan dùn ìyàwó rẹ̀ dẹ̀ lóyún ń gbà yẹn kódà òun yẹn ti fẹ́ tóbi òun yẹn ti fẹ́ tóbi àwọn khawarij wá pàdé ẹ̀ ìgbà tí wọ́n pàdé ẹ̀ kẹ́lẹ́ bá wọn fáwọn khawarij kẹ́lẹ́ bá wọn fáwọn wọ́n wá rí yàn báyìí wọ́n wá sálámà sí òun náà dáhùn sálámà wọ́n bá ní kó sọ̀kalẹ̀ imtihanu bẹ̀rẹ̀ ìdánwò bẹ̀rẹ̀ kí ló fẹ́ sọ nípa Abubakar tí a tó mọ̀ sọ pé Dr. Alaro kí ló fẹ́ sọ nípa Dr. Alaro wàláì ẹ ọ̀ya ẹ Dr. kìíní kìíní lọ́dọ̀ rẹ̀ wàláì báwo ilé náà ṣe ń bi Abdullahi ibn Khabbab léèrè nìyẹn nígbà tí Abdullahi ibn Khabbab tó sọ̀rọ̀ Abubakar tàwọn láti gbọ́. ọya Umaru kí ni lọ́dọ̀ rẹ̀ tẹ ẹni tí wọ́n máa ń bá wọn lò tẹ báwọn náà ṣe máa ń ṣe nìyẹn dọ́kọ̀ kí ni ọ̀yá ọ̀bẹ́ni aláró kí ni lọ́dọ̀ rẹ̀ Habibu ọ̀yá kí ni dájọ́ Habibu lọ́dọ̀ rẹ̀ oníkìtì kí ló ní kí lọ́dọ̀ rẹ̀ ẹ máa ń kẹ́ kàfárọ̀ wọn bá ti wọ́n ní kéèdè yìí ṣe àlọ́ àṣẹbá a ní à nítorí léèrè yìí èmi ò lè dáhùn rẹ̀ kúrò ní ẹ̀ sáfà lónìí kètò yìí ni onírújú ni ẹ kò lè kọ́ ọlọ́wọ̀n ọ̀gbà padàró kéde rí ni. kí ẹni jọ sọ rí ni. wàlọ́ọ̀hì àwọn ọmọ wọ̀nyí wàlọ́ọ̀hì ẹ̀mí wọn ti dúdú gan. ẹni tó sọ pé jọ sọ rí ni lè ló kọ ara rẹ̀ nílárúbáwá wàláì ojú ló dẹ̀ lé lójú ló lé lórí ká ó ní olóhùn ọmọ ìtàlárókó sí olóhùn kí olóhùn ọmọ ìtàlárókó sí wàláì tọ́mọ yẹn onírúurú ní jíjà olóhùn ọmọ alárúdá ẹgbẹ́ pẹ̀pẹ̀ sí democracy alárúdá pẹ̀pẹ̀ sí alárúdá kúnlẹ̀ níjẹ́ òní lọ́ọ́ sí alárúdá pẹ̀pẹ̀ sí democracy àbí wọlé kó yéde wàláhìn àbí àwọn ọmọ tí ò dákẹ́ mọ̀ àwọn ọmọ tí ò mọ bí tíkẹ́ ó darí kọ. èèyàn tẹ́yìn kan tẹ̀lé tóun kan ń wẹ tí kan bẹnu wa rọ̀ tóun kan tóun kan tóun kan tóun kan tọ́kàn tú bírèkì ẹnu lẹ̀ tọ́jà bírí ẹnu tí kan wúlò gbogbo tó bá ti bọ́ sí lẹ́nu lásán. àdàlù tó kù sí democracy tẹ̀sí wáyé tí ń sí democracy lọ́dọ̀ yín kí ni democracy lọ́dọ̀ yín ọ̀yà kí ni democracy <laughs> wàláì ẹ̀ mọ̀ ọ́ wò pé à ah, tí ń tọ́ka nù àlámàrí tiẹ̀ ni ajọ́sọ yọrọ sọ̀rọ̀ sí democracy kí ló kọ́ sí democracy ojú wọ́n bá ṣe ń ojú ó ti má ti yín ya wàláì. ọ̀ya ọ̀ya dọ́gbọ́n kakuri kakuri kì í lọ́dọ̀ rẹ̀ ọ̀ya kakuri ọ̀ya tọ́ntì ọ̀ya ìdájọ́ kakuri rẹ̀ wàláì. ìtí ẹ̀sìpẹ̀tì ni pé kò ní káfíìrì tọ́ba ti ní káfíìn masha ala broda gidi ni ó pé ah ìmọ̀ ká gbọ́n káyé tó wáyé ọ̀lẹ́ ah ẹ jiná gẹ wà kíra yín wà láì àkíra yín dá gẹ broda yẹn gbádùn gẹ torí pé onídọ̀tọ̀ kàfúrì káfíìn ni ọ gbádùn àwọn tó bá ní à lọ́dọ̀ kàfúrì káfíìn bọ̀ ọlọ́mọdé àríkè káfíìn kẹ tó ní ah, onírúurú ni broda yẹn olóhùn ọmọ eh subhanallah bẹ́ẹ̀ náà làwọn ọkọ̀wá yìí náà bi abdullahi bin khabbab lérè bíjẹ́ ń sọ ẹ̀yọ kọ̀ọ̀kan tí ní sáfìdí lórí ali sáfìdí muawiya bẹ́ẹ̀ ló ń sàlàyé kan pé àwọn ilé ìtẹ́ ń béèrè yìí àwọn mùsùlùmí ni wọn àwọn sọ̀hábì ànábì ni wọn nǹkan kan ni wọn ẹ̀ẹ́n ó ti ṣe àgbákò ìmùtí hánù nù báwo lè náà ṣe máa ń ṣe nìyẹn máa yín ní tó lọ́wọ́ rẹ̀ pé

Kini kile kí lè jìgbò lọ́dọ̀ yín wọ́n máa wò pé kí lè jìgbò lọ́dọ̀ yín bò kí ni irú bẹ́ẹ̀ sí olómi irú bẹ́ẹ̀ jákujàku olómi mí náà ẹ ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ni. tó wọ́n ṣe kọ́mọ́tì mi lórí ni àmọ́ wá gbálà yí ẹ̀sìn ọwọ́ ni ọwọ́ gbálà yí kẹsàn ọwọ́ kó lè ba torí tó bá torí lẹ́yìn rẹ̀ tó bá ti di lọ́la kódà tó tó kọ̀ mẹ́rin tó ẹ̀yìn tí a bá rí tí sálámà sí yín ma tó torí pé mo rí pé onírúurú ni ni òṣèlú ní sálámà sí yín ma báyìí wàlá tó lọ wé tó yìí ní sálámà sí yín ma <laughs> báyìí ìsìn ní dáhùn sálámà yín ma. Ah, ah, ah. kí la bá rẹ̀ wọ́n kájà kàtà báyìí amúnijẹ́ amúnijẹ́ ọlọ́pàá ìwọ̀n ti pè wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn báwo ni bàtà Abdullahi bin Khabbab tó dáhùn tán àwọn amú wọn ni ó ti di kèfèrí báyìí bá mu lọ sábẹ́ igi kan bá sábẹ́ mu dábẹ́ igi dàbídùn dàbídùn bá jábọ́ ìkànnì wọn bá mú dàbídùn yẹn lọ́ba jẹ́ a ọjà dàbídùn ní dàbídùn tó jábọ́ lórí igi rẹ̀ tí èsì kọ gbàyàn dá lọ́dọ̀ rẹ̀ ọ̀sà ó bẹ́ẹ̀ tó ní dàbídùn o ó ní bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ ni tó ní dàbídùn kan bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ kan tó ń bọ̀ ìkànnì wọn bá tó ní lọ́ba tó pa ẹlẹ́dẹ̀ ah! ẹlẹ́dẹ̀ ah ọ̀pá ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ọ̀sàwò ọ̀sàwò kọ́ pa ọba dúkìá oníjà lẹ́fẹ̀ẹ́ oníbẹ̀rẹ̀ òun gbà. Ah! Abdullahi bin Khabbab wa ni ẹ̀yin tí kò yẹ pa ẹ̀ ọlọ́wọ́n bá o. tó bá jẹ́ pípé dàbí dùn lásán lọ jábọ́ tẹ́nìkan mo jẹ́nu yín tẹ́ ẹlẹ́dàá rẹ̀ padà fẹ́ni tó ní ẹ̀pẹ́ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dàá rẹ̀ padà fẹ́ni tó ní ẹ sì fẹ́ pa odidi mùsùlùmí ẹ fẹ́ pa odidi mùsùlùmí nítorí wípé ó ń tẹ̀lé ntọ́nà ọba wí ntánẹ́bí wí gbogbo ntánẹ́bí wí ojú àwọn kọ̀wárì kiri nàrà kó aláì wọn gbọ́ wọn pa Abdullahi ibn Khabbab nígbà tí wọn pa Abdullahi ibn Khabbab tán ọba tó mú yàwó rẹ̀ yàwó rẹ̀ wọn sọ fún wọn pé ẹ fáyọ Ọlọ́run ọba yìí dìbò yìí o ẹ fáyọ Ọlọ́run ọba yìí ní obìnrin tí mo jọ lẹ ẹ dẹ̀ ti fẹ́ mẹ́fẹ́ segin ká ìró wa kan Àlì tẹwárí bá ṣe wá pàdé ẹ̀rọ bí pàdé ẹ̀mbàtà pàdé Abdullahi ibn Khabbab ìgbà tí wọ́n ń lọ wọ́n ń lọ báálì wọ́n lọ wọ́n fẹ́ lọ báálì dání ojú ọ̀nà náà ti wá pàdé Abdullahi ibn Khabbab náà ti wá pa tó ìró wá kan lójú ogun pé àwọn kọ̀wárí di o wọ́n ti wọ́n ti wọ́n ti fẹ́ wọ̀lú tó nígbà tó pàálì ti jáde áàlì ti lọ jà wọ́n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ náà wọ́n kọ́ fẹ́ wọlé sí àwọn mọ̀lẹ́bí wọn lára wọ́n lọ kó àwọn ìyàwó wọn wọ́n lọ kó àwọn ọmọ wọn àwọn tábà bá ń lé tọ́jọ́ dùn àìfà tí wọ́n jẹ́ ẹni tó lẹ́bọ̀ yẹn tí ń sáré nǹkan kan tí wọ́n lọ sójú ogun wọ́n pa wọn lọ́kùnrin wọ́n wa. tó wá ní kí wá gbọ́ pé àwọn kọ̀wárìjì fẹ́ gbẹ̀yìn wọlé sínú òlu bí a lè ṣe ṣẹ́rí padà nìyẹn lójú ogun àtàwọn ọmọ ogun rẹ̀ ó fa àwọn àríyá lẹ̀ lọ padà wá pàdé wọn ibi tí a lè ti bẹ̀rẹ̀ sí pa wọ́n ní tó ti bẹ̀rẹ̀ sí máa jà nìyẹn. tó a lè pa wọ́n nípa bùrọ́ọ̀tì ni nípa ẹni tó gbẹ́rù gan rí tó ń pa mùsùlùmí tó dẹ̀ fẹ́ wọlé láti wá láti wá kó àwọn dúkìá mùsùlùmí àti láti wá so nǹkan tí àìlì fi pa wọ́n nìyẹn so ẹgẹ́ bí asfaru ti apadà kà tá a ti kà nígbà tí àìlì fẹ́ bí wọ́n lè rí pé àmùsùlùkúnà hum qala min ash-shirki farru àmùnàfiqúnà hum qala inna al-munafiqina la yadhkuruna Allaha illa qalila qalu fama hum qala ikhwanuna baghaw alayna so àti kà asfaru yẹn tẹ́lẹ̀ wọ́n bí àìlì yẹn nípa ìdájọ́ àwọn kọ̀wáì tó pa kí ṣe mùsùlùmí ni àti ẹlẹ́bọ ni wọ́n ṣe mùnàfíkùn ni wọ́n ṣe àgbẹ̀ ni wọ́n kì í ṣe ẹlẹ́bọ bẹ́ẹ̀ ni wọ́n kì í ṣe mùnàfíkùn pé mùsùlùmí ni wọ́n ọmọ ìyá wa ni wọ́n sákàn gbọ́dọ̀ gbọ́dọ̀ ilé wa lórí. so eléyìí láì jẹ́ pé wà yí pé Abdullahi ibn Abbas radiyallahu anhu kò fún àwọn kọ̀wáì yìí ń dájọ́ pé wọ́n di kèfèrí ṣé bá ní sùn so eléyìí báyìí ó jẹ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ní ọwọ́ ìparí lọ nínú àwọn nǹkan tí a tún ní láti mà òun náà ni àwọn àtàrù kan tó wá látọ̀dọ̀ Abu Umama Al-Bahili rahima radiyallahu anhu àti àwọn báàgù sọ̀hábà àwọn apákan sọ̀hábà nínú wọn náà ni Anas bin Malik wa radiyallahu anhu naam sábàlọ́ wọn tíra alḥawadith walbida ti alimami abu ti alimami abubakari afurfushi almaliki rahimahullahu ta'ala wọn ni aba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí aba ń bẹ nípa wípé lásìkò abu abu humama albahili radiyallahu anhu àwọn bídíà kan náà ṣẹlẹ̀ ńgbà yẹn náà tó já sí wípé Abu Umama al-Bahili bó ṣe banújẹ́ tó lórí àwọn bídà àwọn yìí kò fún àwọn tí wọ́n ṣe bídà yẹn nídàjọ́ pé wọ́n di kèfèrí. eléyìí báyìí ó wá ní àtọ̀dọ̀ Abu رضي الله عنه أبو درداء وني أنكر ما أدرك بعد موت النبي صلى الله عليه وسلم ولم يعرفه من أحوال رسول الله صلى الله عليه وسلم وقال الزهري الإمام الزهري رحمه الله تعالى وني دخلت على أنس بدمشق وني أولت أنس ابن مالك رضي الله عنه ìkànnì àwọn sọ̀hábà nẹ́bì ni tó jẹ́ ọmọ tí ó gbé ọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam sọ àfáwà zúrí wọn láwọn wọlé tó anas ní Damascus wàhúwà yabki wọn ní àwọn bá anas lẹ́ni tí ń sun ẹkún naam wọn nígbà táwọn bá anas lẹ́ni tí ń sun ẹkún lahu wọn ni wọn sọ fún anas pé ma kí arẹ́dùnmọ́ ìgbà sọ wípé ma a ṣe an mímá adraktu illa hadhihi sọ́lá wa hadhihi sọ́lá na àbíká sọ pé ma a ṣe an mímá adraktu illa hadhihi sọ́lá arẹ́dùnmọ́ ìgbà ní ti ń pamí lẹ́kún òun náà ni wípé nínú nǹkan tí mo bá lásìkò ànábì sallallahu alaihi wasallam ìrìn kẹkẹ tó sẹ́kù mọ́ táwọn ẹni tí ń ṣe tọ́jọ́ta yà ànábì gbogbo tí wọ́n ń ṣe ní ìbáàdà lónìí gbogbo àwọn nǹkan tá ń ṣe lónìí ọ̀nà tí wọ́n ń gbà ṣe ọ̀nà tó yàtọ̀ fún nǹkan tí mo bá lásìkò ànábì sallallahu alaihi wasallam ni eléyìí ló mú mi tí mo fi kiri mọ́nu létí mo sun ẹkún fún àlùwọ́n mọ̀ yìí lórí wípé wọ́n ti yí àlámọ̀rí ẹ̀sìn wọn padà wọ́n ti yí padà kúrò lórí bí ànábì sallallahu alaihi wasallam bó ti gbé wa. ọwọ́ ni illa hadhihi salat ó ní ẹnu nǹkan ẹyọ kan tí mo mọ̀ tí ò yí padà òun náà ní ọ̀ràn tí wọ́n ń kí yìí àmọ́ tó bá ti lè yọ̀ lẹ́tọ́ bá ti lè yẹ̀ lẹ́yìn ọ̀run nìkan gbogbo àwọn ìbáàdà yòókù náà ti ti bí dáàbọ̀ òun náà ti yí padà lórí bá nàbí sallallahu alaihi wasallam ti ń ṣe. anazun malik ni wàhálì sọ̀lá ìrún tá a wá tó ń wí igan tá a lọ sẹ́kù òun náà tó ní wọ́n ti ra láre àsìkò tí wọ́n ń kírun nísìn ó yàtọ̀ básìkò tí wọ́n ń kí lásìkò ànábì sallallahu alaihi wasallam. eléyìí báyìí kí ni Anas bin Malik ṣàlàyé. ó ní pé lásìkò Anas bin Malik gan ẹ̀rọ ìrun tó tún sẹ́kù tóun ti bẹ́ẹ̀ lè sọ pé ó jọ táyà ànábì òun náà tó ní àwọn àwọn èèyàn lásìkò yẹn àsìkò tí wọ́n ń kí tọ́wọ́ fẹ́ kí asiri àsìkò tóòrùn bá ti fẹ́ wọlé tán tí mọ́gìrì ti fẹ́ wọlé yẹn àsìkò yẹn náà máa ń kí asiri ẹnìkan wá ní ilé báyìí ẹ̀ṣẹ̀ ni kí ẹ ti ta ṣírù sọ̀la ká lọ́rùn lára tí àsìkò rẹ̀ fi jáde ká máa kí asiri lásìkò magrib ká máa kí zuhuri lásìkò asiri ká máa kí ìrun ìṣáyì lásìkò subhi wọ́n ní ẹ̀ṣẹ̀ nìyẹn náà ká ti ta ṣírù sọ̀la ká lọ́rùn lára kásìkò rẹ̀ fi jáde àwa ni eléyìí báyìí ṣẹ̀ṣẹ̀ nítorí pé ọ̀tọ̀ ni pé kéèyàn ṣe tàṣírù sọ̀lá kéèyàn lọ́rùn lára kásìkò rẹ̀ jáde ọ̀tọ̀ ni kéèyàn sọ́ka pé àṣìṣe ká máa ti gẹ́gẹ́ nìyẹn. nǹkan tí wọ́n ń ṣe lásìkò Anas bin kété káwọn ilé àkọ́rọ̀ kété kó wọ́n lọ́rùn lára nìkan wọ́n gbà yípa sìkò yẹn gẹ́gẹ́ lọ́yẹ̀ káwọn máa kí. wàhálì bídí atún eléyìí báyìí twenty èrò ìbáàdà náà lẹ́gbàá lérò pẹ̀lú ẹ̀tẹ́ fi ń sin lọ́wọ́ ba àmọ́ nǹkan yẹn wá sínú ẹ̀sìn ẹ̀wá ń fi nǹkan yẹn jọ́sìn fọ́nà ọba àti àǹtọ̀ ní bídà nìyẹn gbogbo ìlànà gbogbo tí yẹn bá fi ń jọ́sìn fọ́nà ọba tí ò wá sí nínú ẹ̀sìn pé tí yẹn fi jọ́sìn fọ́nà ọba àti àǹtọ̀ ní bídà nìyẹn. sọ àwọn eléyìí báyìí wọ́n gbà wípé àsìkò tó yẹ káwọn máa kí gangan kan lásìkò yẹn. so àtàwọn nǹkan míì tó yẹ kí wọ́n ti yí padà wọ́n ti yí padà òun lọ́fà ṣùgbọ́n tó wá bí Anas bin Malik léèrè bẹ́ẹ̀ Anas bin Malik radiyallahu anhu ó nítorí pé gbogbo àwọn nǹkan tí àwọn tí òun bá lásìkò ànábì àwọn yẹn ti yí padà lónìí lórí ẹ̀. nínú láwùjọ mi wọ́n ní ma kuntu a'rifu shay'an ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam illa qad ankartuhu al-yawm. Anas bin Malik sọ fún Zuhri ó ní òun ọmọ nǹkan kan lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam táwọn ń ṣe àfikọ́jẹ́ sí pé tóun bá rí wọn táwọn yẹn bá ń ṣe lónìí òun ó takò pé eléyìí báyìí báyìí ṣe láyé ànẹ́bì kọ́ yìí lẹ́ ń ṣe yìí. ó túmọ̀ sí pé lásìkò tí Anas bin Malik sọ̀rọ̀ yìí àwọn nǹkan àwọn èèyàn wọ̀nyí wọ́n ti yí àwọn nǹkan yẹn padà wọ́n ti yí padà kúrò lójú ọ̀nà bí Anas Malik ṣe bá pànẹ́bì ṣe bọ́n ṣe máa ń ṣe lásìkò ànẹ́bì wọ́n ti yí padà wọn ṣe bẹ́ẹ̀ mọ́ so ní alẹ́ jùlọ yìí sọ pé òun ọmọ nkẹ́kẹ́ nínú àwọn nǹkan táwọn wà lórí ẹ̀ lásìkò anabi sallallahu alaihi wasallam àbúkọ́yẹ́ pé tóun bá rí tábà tó ń ṣe àwọn kan yẹn lónìí òun ó sì takò yí ah, eléyìí báyìí báwọn ṣe mọ̀ọ́kọ́ yẹn nítorí sì pé níbí dáa náà nìyẹn. tábà rí báwọn ṣe ń ṣe àṣàrù lónìí tẹ̀ pé á takò pé ah, eléyìí báyìí bá ṣe rákọ̀ọ́lẹ̀ bẹ̀t ẹnu tí a ń takò lára àwọn zikiri tá ń ṣe ó ní pé bánabi ti tẹ́kọ̀ yìí íńtánẹ́ẹ̀tì mọ́lìkì sọ nìyẹn. tá a bá rí àwọn èèyàn lónìí tó bá bẹ̀rẹ̀ sí máa ṣe tàwásùl wọ́n bá bẹ̀rẹ̀ sí máa ṣàdúà tó wá ń fi kẹ́kẹ́ takasọ̀ ẹ̀rí pé ká ṣe tàwásùl tó bá fẹ́ ṣàdúà ká fi kẹ́kẹ́ takasọ̀ lọ́sọ̀dọ̀ náà bá fi ọlọ́run mọ́tà wọlá nǹkan báyìí mọ́tà wọlá nǹkan mọ́tà gbàdúrà mi ṣe àwọn pé lára àwọn nǹkan tí wọ́n jẹ́ kádùn àgbà ni. lára àwọn kan tí bẹ̀tẹ́ bá rí lásìkò àwọn iṣẹ́ rẹ̀ àwọn iman àwọn orúkọ ọlọ́wọ́n bá àtàwọn òròyìn ọlọ́wọ́n bá wọ́n èé fi ọlá nẹ́bì tọrọ lásìkò ànẹ́bì wọn àti sọ pé ọlọ́wọ́n mẹ́ta wọlá ànẹ́bì mẹ́ta ṣe kábàá ìfún wa ṣé ànẹ́bì ọ̀wá mọ bóun ṣe lọ́lá lọ́dọ̀ ọlọ́wọ́n bá jà wá lọ ni ṣé bánẹ́bì náà ní ń sàlàyé bọ́lá òun ṣe tá a lè mọ lá ànẹ́bì bó ṣe tó láì ṣe pé ànẹ́bì ń sàlàyé ẹ̀ wa ni jàmáà àbúrò àti ìmọ̀ bánẹ́bì ṣe lọ́lá tó lọ́dọ̀ ọlọ́wọ́n ṣebí látọ̀dọ̀ àwọn ẹ̀rí tá a rí pé àrẹ́bí ní ọlọ́wọ́ bá ṣe nǹkan báyìí fún mi ọlọ́wọ́ bá sọ̀rọ̀ báyìí fún mi àti inú Al-Qur'an tánàbí gbà wá látọ̀dọ̀ náà bá ibẹ̀ ní láti mọ́bá nàbí ṣe tó látọ̀dọ̀ náà àti mọ́bá nàbí ṣe tó látọ̀dọ̀ náà ó túbọ̀ sí pé àrẹ́bí tó kọ́ wa ní bóun ṣe tó látọ̀dọ̀ náà yẹn òun fúnra ẹ̀ náà mọ bó ṣe tó kọ̀gbàgbé àrẹ́bí ọ̀sà ìmọ̀ kóhun tóbi lọ́dọ̀ náà nítorí àrẹ́bí ń bẹ lọ́run ní tọ́fọ́lá ara rẹ̀ tọrọ mo ti tó ọlọ́run mọ́tà wọlá màkàmà ànábì Ibrahim àbí màkàmà ànábì Ibrahim òsì lásìkò ànábì ni ọlọ́run mọ́tà wọlá bẹ́tìrì àtìkì ọlọ́run mọ́tà wọlá zọ̀fọ́ àti márùwà ọlọ́run òbí rẹ̀ méjèèjì àyíbá ti máa sọ̀rọ̀ náà kan ìjà ànábì gbogbo àwọn táwọn wíṣẹ́ kò sí lásìkò ànábì bẹ́tìrì àtìkì kò sí lásìkò ànábì zọ̀fọ́ àti márùwà ńkọ́ màkàmà Ibrahim ńkọ́ ọlọ́run ànábì mú rẹ̀ náà òsì lásìkò ànábì anabi sì máa ń bẹ lọ́hùn kódà débi pé ńgbà mi sáré máa ń bẹ lọ́hùn tó bá kalára àlìkínbà anabi ọjà bọ́ àlìkínbà anabi ọjà bọ́ níbi tí ń sàdúrà tó kalára dé abubakar ní ẹsẹ̀ wàá mú un tí ó tó máa fi ṣe ìka fara pé anabi òdi tó wà náà ọlọ́run ti gbádùn rẹ̀ anabi àmà sàdúrà àárí ẹnìkan tó bá anabi ọ̀fẹ́ ṣe gbéraga ni pé ẹ̀rọ kí arabi tó jẹ sárẹbi náà ni kaaba sárẹbi náà ni makọọmu ibrahim sárẹbi náà ni bẹjú làtíkì arabi náà ni sọfọ àti maruwa ọdà nítorí pàdébí ọbẹ ti giraga ni ní òfin fọlá nẹbi tọrọ àbí. àwọn sọhábà tó wájẹ pàdébí kọlẹ kọtọ sàlàyé ọlá rẹ fún wọn táwọn sì tó rọlá nẹbi pẹ̀lú ojú wọn. sẹ̀kọ́ àwọn tó rí ọlá tí ń bẹ bá nẹbi pẹ̀lú tó káwọn kankan ṣẹlẹ̀ sá nẹbi tó túbọ̀ sí pé ah, ẹni yọ tabawari yẹn lónìí tí bá ń ṣàdúrà tí bá ń tọ́wá bẹ́ẹ̀ sakasọ̀ tọ́wá ní ọlá nẹ́bì sẹ́mi pé nù kẹta takò lé lórí nìyẹn wípé a ah, eléyìí yàtọ̀ sí fẹ́ẹ́ ṣe lásìkò ànẹ́bì nǹkan tí Anas bin Malik sọ nìyẹn pé gbogbo àwọn kẹta wọn mọ̀ lásìkò ànẹ́bì tó máa ń ṣe kò sí kẹkẹ́ nínú ẹ̀ lónìí táwọn yẹn ń ṣe àfikún òun takò pé ah, bá a ti ń ṣe lásìkò ànẹ́bì kọ́ mo fi máa àpèjú ìwé ẹ̀wá pé lásìkò àná ìwọ́n máa ń ṣe tàwásùlù àbí wọ́n kì í ṣe tàwásùlù kódà wọ́n máa ń ṣe tàwásùlù bíi pé àrípé lágbájá súnmọ́ lọ́wọ́ bá ọyá bá abẹ lọ́hùn wọn a máa ṣe bẹ́ẹ̀ àbẹ́ kọ́ ni àrípé lágbájá ẹni ọlọ́run ni bá abẹ lọ́hùn ọyá kátó pé yàn ẹni ọlọ́run pé bá abẹ lọ́hùn ọyá tọ̀ fún kábíọ́lé ká ní ọlọ́run mẹ́ta wọlá ẹni rẹ ti ń jẹ́ lágbájá mẹ́ta ṣe nǹkan báyìí fún wa eléyìí ọ̀sọ́ àwọn sàhábò ṣe rí káfọ́ láyẹn bẹ́ lọ́hùn òun náà balógun jẹ́ pé ń jọ tí ó ju ọ̀rọ̀ lásìkò àwọn sọ̀hábà tí gbogbo nǹkan jóná mẹ́lẹ̀ ẹ̀rí pé kódà orí mímbàrí lànàbí wà sànàbí ṣe kútùbà lọ́wọ́ tẹ́nìkan fi wá bá nàbí kí ànàbí bá abẹ́ lọ́wọ́ wàhálà ìdíkọ́ gbogbo nǹkan kó ti jóná tán níbẹ̀ náà lànàbí tí a ṣe akàtọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́ba pẹ̀lú àdúrà ẹni rẹ wọ́n mọ̀ pàdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni rẹ lọ́dọ̀ ọlọ́run ọba ẹni rẹ sì ni ọlọ́run ọba lè ti máa gbá àdúrà tí wọ́n ju ẹni tí yóò tó wọn lẹ́yìn ipò lọ náà fi lọ́ba nẹ́bì ẹni yìí náà máa kọjá ọlọ́run ọba bẹ̀ fúnra rẹ̀ ọlọ́ba nẹ́bì nùkìlá ẹ̀fọ́ yẹn bẹ̀ ni pé ẹ wá wo báwọn èèyàn ti ń bẹ lọ́run lónìí táwa ẹni tó bá gbọ́ sínú náà yẹ tóun náà ni wọ̀rọ̀ máwùlídù ṣé báyìí ṣe láyà nìyẹn ṣé báyìí ní ẹ̀rí pé èèyàn takò íńtánẹ́ẹ̀tì ní malik sọ nìyẹn pé òun ọmọ nkankan lásìkò anábì sallallahu alaihi wasallam àbíkọ́jẹ́ sí pé tóun bá rí àwọn èèyàn tó ń ṣe lónìí kóun takò pé ha ilé báyìí ó ní nǹkan yẹn wá lọ́fà ìbànújẹ́ páwọn yẹn ti yí padà wọ́n ti yí àwọn nǹkan ìbánẹ́bí ṣe ń ṣe wọ́n ti yí padà wọ́n wá ń ṣe lọ́nà míì àwọn ìbàdá àti wọ̀nyí wọ́n ń ṣe lọ́nà míì tó yàtọ̀ fọ́nà táwa mọ̀ lásìkò ànẹ́bí òun ni mo kiri mọ́lẹ̀ tí mo sunkún sí. Abdullahi Anas bin Malik kiri mọ́lẹ̀ ó ń sunkún tó ń ti bẹ́ẹ̀ Anas bin Malik sì máa ń jáde yóò sì lọ kírun lẹ́yìn àwọn wọ̀nyí. Wallahi al-azim. Anas bin Malik yóò ṣe kíni o yóò jáde yóò sì lọ kírun lẹ́yìn wọn Anas bin Malik sálámà sí wọn yóò bá wọn lò àmọ́ táwọn Anas bin tòun ti bẹ́ẹ̀ nítorí pé àwọn àlùmọ̀bìkọ́ àwọn nǹkan tó lè kó parun báyà àwọn nǹkan tó pọ̀ ni ṣé báyìí nìdí so nínú ẹ̀ náà nílé ìtàn ṣe wà àmọ́ tòun ti bẹ́ẹ̀ kọ́ sọ wọ́n di kèfèrí ṣé báyìí nìdí so kò sọ wọ́n di kèfèrí arẹ́zùmánì kìí ṣe pẹ̀lú wọn gẹ́gẹ́ bí mùsùlùmí tòun ti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n bá lásìkò ànábì sallallahu so níparí ẹ̀jẹ̀ kí n ká ti ti ọ̀rọ̀ àfúntò ní kí n ká àfàwà Abu Darda. eléyìí báyìí alimami Bukhari gbà wá nínú sahihu wọn ní kitabu sọlá ní kitabu sọlá nínú sahihu Bukhari an ummi Darda látọ̀dọ̀ ìyá Darda kìí ṣe ìyàwó Abu Darda. قالت يا دادا يسويبي دخل علي أبو الدرداء مغضبا wọ́n ní Abu Darda ìyáwó àìsàn pé Abu Darda wọlé ọwọlé ọwọlé tọ̀ mí lẹ́ni tí ń bínú gan. Fakultu lahu. Ọ̀nà àwọn sọ fún Abu Darda wípé Malak kí ló ti ọ́ tó ń bínú tó báyìí. فقال أبو درداء وان والله ما أعرف فيهم شيئا من أمر محمد إلا أنهم يصلون جميعا ó ní nǹkan tí ń bínú tí ń bí mi nú tí mo fi wọlé ni tí ń bínú tó báyìí ó ní pé àwọn èèyàn mi lásìkò yìí ìrí nǹkan kan tí wọ́n ń ṣe tí mo wá mọ̀ yípa ń ṣe lásìkò ànábì ju pé wọ́n kàn kí òun jàmá lọ ẹnu nǹkan tí mo rí tán sẹ́kù tọ́jọ́rú eléyìí tá ń ṣe lásìkò ànábì ni pé wọ́n kírun ní jàmá àmọ́ gbogbo nǹkan yòókù pátápátá wọ́n ṣe kọ́ wá jọ bí mo ṣe mọ̀ tá à ń ṣe lásìkò ànábì mọ́ láíláí. illa annahu yusalluna jami'an ẹnu nǹkan yọ ni pé wọ́n kí òun ní jama'a jama'a ẹ̀rù nǹkan tó tẹ̀lé ní tòun ti bẹ́ẹ̀ yusalluna jami'an wa yusalli ma'ahum Abu Darda wọ́n ń kírun ní jama àbúdáadáa náà sì ń kírun pẹ̀lú wọn àbúdáadáa sì ń bá wọn lò gẹ́gẹ́ bí mùsùlùmí àbúdáadáa sì gbà pé mùsùlùmí ni wọ́n fi islam rinlẹ̀ fún wọn. àmọ́ àwọn aburú tí wọ́n ń ṣe yìí tó ẹ́ sí wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan padà yìí tó yàtọ̀ fún ọ̀nà tí àbúdáadáa mọ̀ tí wọ́n ń gbà ṣe lásìkò ànábì sallallahu òun àbúdáadáa ń bínú lé wọn lórí gẹ́gẹ́ bí gbogbo alùsùn náà ó ti máa bínú tí inú rẹ̀ ọmọ bàjẹ́ tó bá ráwọn èèyàn tí ń ṣe bídíà àbí jẹ́mọ́ tábá ráwọn èèyàn tí ń ṣe bídíà ń tè ṣé ni wọ́n máa ń dùn àbí máa ń bàjẹ́. àtẹ́lẹ̀ tó jẹ́bù kàfíọ̀rọ̀ ni o àtẹ́lẹ̀ tó sọ̀rọ̀ di kèfè nínú bídíà ni o àtẹ́lẹ̀ tí ó sọ̀rọ̀ di kèfè nínú bídíà èwo lè yóò rí tínú yóò ní bàjẹ́ èwo lè yóò rí nínú bídíà tínú yóò irú eléyìí báyìí nìṣe sí Abu Darda Abu Darda gẹ́gẹ́ báwa náà ò ṣe ní pé wọ́n ní kèfèrí lórí àwọn bídíà tí ó sọ wọ́n di kèfèrí á máa bínú lé wọn lórí lórí kíni lórí aburú tí wọ́n ń ṣe eléyìí báyìí ó ní alimami bin Taymiyyah rahimahullahu ta'ala ló ń sọ nínú tírà rẹ̀ sápẹ ní al-iman alimami bin Taymiyyah ní a máa kórìíra èèyàn lódì wọn bídí àti bá ń bẹ lára rẹ̀ a máa bínú sí a sì máa kórìíra rẹ̀ lódì wọn bídí àti ń bẹ lára rẹ̀ bákan náà a máa wá nífẹ̀ẹ́ rẹ̀ lódì wọn dáadáa ti ń bẹ lára rẹ̀ nítorí pé bídíà ti ń bẹ lára rẹ̀ yìí kò sọ́ di kèfèrí so a máa nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ náà ni tó ẹ́ pé a nífẹ̀ẹ́ rẹ̀ àìsàn kórìíra rẹ̀ a nífẹ̀ẹ́ rẹ̀ torí dáadáa ti ń bẹ lọ́wọ́ rẹ̀ a dẹ̀ kórìíra rẹ̀ torí aburú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ a wá gbọ́dọ̀ kórìíra rẹ̀ tẹ́yẹ́yẹ́ ẹni tá a máa ń kórìíra tẹ́yẹ́yẹ́ tá a ní nífẹ̀ẹ́ rẹ̀ lápá kan rárá ni kèfèrí alimami tèmíyà ní gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ wípé ẹni tó bá kó sí bídíà tí ò yọ jáde nu Islam wọ́n máa hẹ́ẹ̀tì wọn yẹ́nyẹ́ bá a ti máa ń bá kèfèrí lòun wọn bá wọn lò ibùdó tèmíyà ní kọ̀ọ̀rì jínú rẹ̀ níbẹ̀ sera yìí di eléyìí báyìí lọ́fà sí Abu Darda tó fi jẹ́ sí pé ó ń lò ó sì ń bá wọn ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n jọ ń kírun papọ̀ wọ́n jọ ń àmọ́ ó ń bínú sí wọn lórí àwọn aburú bídí àti ń bẹ lọ́wọ́ wọn inú ròdù ó kórìíra wọn nítorí àwọn tí ń bẹ lọ́wọ́ wọn láburú ó sì nífẹ̀ẹ́ wọn nítorí dáadáa tí ń bẹ pẹ̀lú wọn ó ń sàṣepọ̀ pẹ̀lú wọn. náà insha Allah ta'ala ibi náà lálá àǹfààní àti dúró sí lónìí lórí ọ̀rọ̀ ti Abu Darda náà insha Allah ta'ala a tún máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn sàhábà tó kù ridwanullahi alayhim abu humama albahili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sọ̀hábà tí ó kù sábẹ́ náà wà ní kẹlá tí ọlọ́ba kí ó fún wa ní àgbọ́yé islam la ilaha illallah subhanaka allahu hamdik shara la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ah, jazakumullahu khairan ànígbà ah, tí wọ́n ń kan torí ẹni tó fẹ́ ṣe ọ̀gbọ́ nípa pé tí wọ́n sọ nípa mọ̀lúdì pé ànábì òkè ń ṣe mọ̀lúdì báyìí so kìí ti gbọ́n sọ fún ọkọ ànábì ń ṣe mọ̀lúdì o ànábì ò ṣe mọ̀lúdì rí o so mọ̀lúdì ọ̀dà ṣùgbọ́n àwọn ọgbọ́n ẹnu wọn pé ẹlòmíràn òbí tó wọn afálà sínú gbogbo tó sọ́tọ́ àwọn kò ní kò ní ráǹfààní bẹ́ yóò afálà sí jẹ́gbọ́n nìsín ṣe pé ẹni bídà làwọn eléyìí náà ó ní mọ̀lúdì dá so eléyìí ni àṣìṣe látẹnu àfà kọ́nà kí ó sàmùnà wa. à nípa ìbéèrè kan béèrè lánàá ìyẹn ni ìbéèrè pé àwọn máa ń gbọ́ tí ìyàtọ̀ máa ń sọ pé oorun oorun sísùn kò ba àlùwàlá jẹ́ wọ́n ní ṣe lóòótọ́ ni. naam jazakumullahu khairan so kí lórí ọ̀rọ̀ tí wọ́n yẹn yẹn kẹ́ni tí ó bá sàṣìgbọ́ ọ̀rọ̀ kó ń bà kó ń bà sígbọ́ wá sọnù látara wa so kíni náà tún tún sọ bá ṣe sọ kọ́ máa dàgbé à wọ́n ń wí sí lẹ́nu ni ọ̀ọ́yìn tó wí nù ẹtí mò ń wí kọ́ yẹn o ṣé wàá níbi so anabi sallallahu alaihi wasallam kò ṣe maulidu rí kò sí ọjọ́ bíi ẹ̀rí táwọn ibi kú ṣé wàá níbi so anabi ò ṣe maulidu rí rárá so lábẹ́ àwọn tí ń ṣe maulidu lónìí wọn fi tẹ̀lé lánàá nabi sallallahu alaihi wasallam maulidu ò sì da bídà ni bídà ni maulidu àdáda lẹ́nu ẹ̀sìn ni so wọn ti bá ń ṣe maulidu nabi sallallahu alaihi wasallam arọ́rọ́ ni bẹ́ẹ̀ kó òkú mẹ́ ẹ pé anabi fúnra ara rẹ̀ ọmọ ọjọ́ tí wọ́n bí kódà anabi sallallahu alaihi wasallam mọ oṣù tí wọ́n bí tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ya ọjọ́ ìsọ́tọ̀ kò dẹ̀ oṣù ìsọ́tọ̀ fún ayẹyẹ maulidu kò yá sọ́tọ̀ rárá bẹ́ẹ̀ làwọn sọ̀hábà náà wọ́n máa bàbàrà anábì jù wá lọ anábì sì tóbi lọ́dọ̀ wọn jù wá lọ wọ́n sì máa pẹ́lẹ́ anábì jù wá lọ so ààrí kankan àwọn sọ̀hábà anábì tó ṣe mọ́wúlídù àwọn tó bẹ̀rẹ̀ mọ́wúlídù àwọn ṣíà ni wọn àwọn fàtẹ́mi yù àwọn náà bẹ̀rẹ̀ mọ́wúlídù so kọ́lọ̀ bá kó sànù wa so mọ́wúlídù sínú ẹ̀sìn naam ìbéèrè sábẹ́rì wọ́n ní pé ìjẹ́ oorun sísùn tó bá rò alájẹ́ àrí naam oorun póríṣiríṣi àwọn orúkọ kan bẹ̀tẹ́ pé téèyàn bá sùn kò bàlùwà lájẹ́ àwọn orúkọ kan bẹ̀tẹ́ pé téèyàn bá sùn kò bàlùwà lájẹ́. ẹni tó bá sọ pé gbogbo oorun ni ó bàlùwà lájẹ́ oorun lórun jẹ́ ẹ wá bí léèrè pé oorun tá a bá sùn lálẹ́ báyìí àlùwàlá tá bá ṣe lálẹ́ báyìí tá a ṣe tá a fi kí ẹ̀yìn ṣáà ó sì dá mi lójú pé mi ì so mi ì sì lọlé ìtọ̀ bẹ́ẹ̀ ni mi ì lọlé ìsìgbọ̀nsẹ̀ mo wá sùn bẹ́ẹ̀ pẹ̀lú àlùwàlá yẹn tó bá di súbúhì ìjọ kejì tí mo lè fàlùwàlá yẹn kí súbúhì ẹ̀bí lè gbósòwò náà máa ń fi rọ̀lùwà rẹ̀ tí máa ń fi rọ̀lùwà lábẹ́ kí súbúhì sogbo alama pẹ̀lú orun báyìí orun tó bá àlùwàlá jẹ́ ni kódà àlẹ́dì yẹn fi rú àlùwàlá bẹ́ẹ̀ àlùwàlá yẹn ṣáì àlẹ́dì yẹn ti kí súbúhì ṣé bá yìí bì àlẹ́dì yóò ti tẹ̀ sí ìlú ni àlẹ́dì yóò tán àlùwàlá sí ni àmọ́ orun tó bá yẹ sí pé orun tí ò pẹ́ tí gbẹ̀yìn òsì tí gbogbo ẹ̀mí sùn lọ tí gbogbo ẹ̀mí yẹn ò sùn lọ ṣé bá nídìí yìí so àìrò òrùn báyìí ó bàlù alájẹ so irú òrùn báyìí lásìkò ànábì àrí pé àwọn sọ̀hábà sùn níjọ́ dáná yìí sọ́lọ́lá ọ̀sọ́lá bẹ́ẹ̀ kírun fún wọn so ànábì wọn ti wá sí ìkọ́mà ànábì wa rántí fóun ní jànábà lára òun ò tí ì wẹ ìwẹ̀ jànábà ànábì wa wọlé lọ ọba lọ wẹ jànábà gbàdé òfi dé àwọn sàárà ti sùn kódà ọ̀pọ̀lọpọ̀ yọ̀wáyà ni wọ́n ti ń ṣe ni o wọ́n ti ń han ọ̀run gan síbà ní sàrà àwọn ìwà àti oní wọn ti hàn wọn ti ànábìdẹ jí ànábìdẹ jí wọn síbà ní sàn so bẹ́ẹ̀ oorun jọnà lọhùn kéde pé wọn bẹyìn lílẹ̀ káwá sùn lọ gbà sẹwọn àti sábà yìí sùn sàn pé kódà ọ̀rọ̀ kéèyàn tí o kó báyìí kó sì máa kó sì máa ti gbọ̀n kó máa kárí mẹlẹ kó máa hàn ọrùn téèyàn bá bàjẹ́ ẹlòmíì ò ní jì sùn ìṣẹ́jú kan tí wọn di hàn hàn àbí gbà pé nígbà <laughs> pé kọ̀ọ̀kan bẹ lẹ́yìn tí ṣùgbọ́n náà kó sànù wa so oorun tí o bá ti jẹ́ oorun tó deep tí èsì oorun tó gùn tó ẹ pé ẹnìyàn wà ní mọ́tí ń ṣe má rárá sòrú oorun bẹ́ẹ̀ kò bàlọ́ lájẹ́ àmọ́ tó bá jẹ́ oorun tó gùn tó wúwo tó sì deep sòrú oorun bẹ́ẹ̀ ó ti bàlọ́ lájẹ́ ni wallahu a'lam. àbáyá ìwé rẹ̀ kejì kásọ̀ yóò kò di ọ̀la sọ́rí o. Ha ha ha yóò kó di ọ̀sẹ̀ tí ń bọ̀ wá ṣàlà. lójú ayé ànábì sallallahu alaihi wasallam wọn kì í kọ hadith kalẹ̀ pé kí wọ́n bá dàpọ̀ mọ́ alukóhálì kẹrì pé sílùú tọ́lọ̀rọ̀ yìí. naam wọ́n ní àwọn gbọ́ pé lójú ayé ànábì sallallahu alaihi wasallam pé wọn kì í kọ hadith kalẹ̀ nítorí kí wọ́n bá dàpọ̀ mọ́ alukur'an. naam ilé báyìí kò rí bẹ́ẹ̀. àwọn àsìkò kan bẹ lásìkò anabi sallallahu alaihi wasallam tó jẹ́ sí pé wọn kì í kọ hadith kalẹ̀ ń tòótọ́. anabi sallallahu alaihi wasallam sọ pé la taktubu anni siwa alukur'an. anabi ni ẹ má fọ̀n kankan tí a bá gbọ́ lẹ́nu mi yàtọ̀ fún alukur'an. faman kataba anni siwa alukur'an falyamshu anábì ní taba wa lẹni tó ti kọ́ síwájú kí n tó máa sọ̀rọ̀ yìí ó ti kọ́ àwọn ọ̀rọ̀ míì lẹ́nu mi tí mo sọ yàtọ̀ fún alukur'an kọlọ̀ parẹ́ fìlí báyìí ni láti fi sọ alukur'an fún bàá jásí pé ọ̀rọ̀ tí e ṣe ọ̀rọ̀ alukur'an yóò dà papọ̀ mọ́ ọ̀rọ̀ alukur'an bẹ́ẹ̀ ìgbà tó padà di táìmù kan anábì sallallahu alaihi wasallam yọ̀ǹda fún àwọn apá kan àwọn sọ̀hábà láti máa hadith kalẹ̀ síbáyìí so wọ́n jẹ́ kọ́ hadith kalẹ̀ dáadáa níṣẹ́jú ayé ànábì sallallahu alayhi wa sallam so ààbẹ̀ hadith aláwọ̀kọ́ tí mo kọ́ mú wáyé so ó ní àwọn èèyàn máa ń làwọn èèyàn sábà máa ń rí ńgbà míì tó fi sọ pé à ah, wọ́n ṣe tẹ̀júwìn wọ́n kọ́ hadith ànábì kalẹ̀ lásìkò ànábì sallallahu alayhi wa sallam wọ́n àdẹ̀ máa ké gbogbo nǹkan nínú Islam ó máa ń ní marahil ó máa ń ní stages àwọn stage kan bẹ́ẹ̀ tó yẹ kí nǹkan kan lè má wà aláwùjọ sòtẹ́ àbáwá ti rí pé níta ń bẹ̀rù fún nǹkan yẹn nǹkan yẹn ti a ti rí pé a ti tẹ́kíà ìbẹ̀rù yẹn a ti rí ọ̀nà àbáyọ lórí ẹ̀ so níta sá fún yẹn àlèpadà àgbà wọlé so àní sókí òun náà ní pé lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn a máa kọ hadith kalẹ̀ ṣé wàá ní sàtí wọn máa kọ hadith ànábì sallallahu alaihi wasallam so ànábì yọ̀ǹda pápá kan àwọn sàhábà láti máa ṣe lọ́wọ́ lọ́wọ́ àlà subhanaka allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك